بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان الله يوم الدين أما بعد أنا كده شيء أوجه كيدو كدابا وشو رمضان وشو رمضان إنه لما يجوز من ياباجوي أنا لجي كيدو إبادو 1439 هجرية وشو إنه كالندا غريغوريان إنه ogun yọ mẹ́lẹ̀ ìṣẹ̀kẹ́lú nínú ogun yọ mẹ́lẹ̀ ìkọ̀dọ̀ 2018 karatuwa èyí ni inṣá aláhù anyáṣẹ́ nípa yìí suratun nisa, nìsí súra ẹ̀kẹ́lẹ̀ ìbàn kùrán bí àmì súra yẹ jìjì ma dọ́ka tí sóratun nìsá tó dú amóṣèlé akìlúgbó abóbulẹ̀ ìṣẹ̀nana ihun tó dálẹ̀ máa lọ súra àbóbulẹ̀ àmì máa lè mi kuma numa ngẹ́nẹ́ ƙùrán máa ní súra ẹgidẹ́ ti súratu nisa ilkubro súratu tọ́lák súra ẹgidẹ́ akọ̀lá kuma akọ̀yà kìdọ́gà ní máa délẹ̀ kàkí ní súratu nisa ilkubro súra ẹgidẹ́ máa dọ̀rọ̀ wú òbí súratu mumtẹ́hìnà kó yálẹ̀

ونريد سورة كده الله فيك أبو أمن تقلق الله تعالى كما تقوان يا أيها الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون تساءلون به والأرحام نعم إن الله كان عليكم رقيبا وندر الله تبارك وتعالى يا كوين يا أيها الناس أو أمامون اتقوا ربكم ما تشوفوا الجوم الذي خلقكم انشودك تشونامين من نفس واحدة كفي ميهوكا وخلق منها زوجها ya ngo na tuji milati jingi chona waya ngoi ingi kumaka gelesi anibi adamu alayhi salam wabasa minhuma kwa ngola abu meji gidei umma ne paruka rijalan abukele wa nisaan ma abukele bukele paruka kwa la ma abukele paruka kwa la ma so wodu akadodu ni aipa kuchaka o mai ngati ukwa chuka iye gibiyar bado a kwakwuta kasu ka wuce hawa mai adam alaihimassalam watakullaha lalazi ta sa'aluna bihi wal arham mace kojo ene kuma yadda biyola mai bi ma wasu ku yi hukumar rikwada gbedala nebi sallallahu alaihi wasallam ainihi ọnụ bile chọlọ nekele ma chọ na nkwụ ma chọ na nkwụ efi keli umedo yo nekele eni ya te ya tele ma chọ na ọnụ bile kigbi ka dị egole ni kemụda ya li imuda mmebu n'obule kinego gbojibum dan kinego yali toro n'obule inego gbojibu ụnọla dum kpohun ni kejo imuda ego ali ne imaniju yi homeka ya enihi ya homeka ya mu ni

tòlálẹ mẹtí òkò ọjọ kùmẹ dúdú ọlámi bí tòdó ẹgbàdó kùmẹ bíbí mẹ àkíní gé ọjọ kẹsẹ ń abá ẹmí ké gé ọjọ kẹsẹ ń abá nẹmí àmà ọjọ edo bèbí bá àmì má lẹni ma ó n'i ma tẹlẹ mà ẹni má ń yí kó nu omi mà ẹni má ma n'i odo ọjọ́ ṣojú kò máa dùn sí àmì ṣe ní tọ́dálẹ̀ gbàdú kẹyìn àdúdó ọjọ́ bìbí ẹ ọ̀pẹ́ ohun màkàkẹ́hun lẹ́tẹ̀hun kẹni ẹ kàkó nẹ̀kẹ́gì ọjọ́ kẹ anẹ̀kì adúnúṣẹ́ ẹ̀ẹ́gì ọjọ́ kẹ mùdùmù òun ànùmúnẹ̀ ìyá lójúmọ́ ọjọ́ àti nìkígì ọjọ́ ní ha

ọkọ̀ ọ̀gẹ́nẹ̀lẹ́ ìpàbò lè ṣúdó ojú èdè ṣiṣẹ́ ara martini inna allaha kana alaykum wal arham ma mo chukwe hu me ki hudan e chukwe hu me ki ki hudan iwe kodachi inola pa itula ko mune we ihule ìdíhẹ̀ ń ka ihu ọjọ́ kí a ẹ̀ka dùn ìdábàtà àlùjẹ́nà ihu ìṣe ihu ìṣe lẹ́yìn àdíhẹ̀ ń ka kí àbẹ̀tù ma ń ná ọdún ní ní abájọ́rẹ́ àmọ́ máa wọn dábẹ́ni àti gbélé yẹn ẹ̀lá bó wùyọ mẹ́ẹ̀lú ẹ̀hà máa títọ̀ dáákẹ́ àgbà níbi kẹwàá kolomi pé dáákẹ́ àgbà níbi kẹwàá kolomi a nà ṣe ibù nẹ̀ ma wọ́n bụ ba nẹ̀ náà nàdá máa nà ọ̀kẹ́ gbà máa mú sí ilé èyí ni a bá yẹ ìṣàkàṣù ń ẹni nàdá a nà mí rí yọ ayẹ òun a bá yẹ ẹ̀ mọ́ ẹ̀rọ mọ́ sẹ́hun tó ń dọ́kọ́ ihu ọmọ ìtàkà náà tọ̀gá abájọ yìí ọmọ ìkéjì dọ̀hun náà àmọ́ mẹ́ mọ́jàkà náà ti kú ma kú ọmọ ìdọ̀ ẹnu a máa lè kàmọ́ mẹ́ àti kúrò ìtàjọ ọmọ yìí wọ́n ti ń nílẹ̀ ẹnẹ̀ ẹ̀nẹ̀ tí ọmọ ìhùn ìmọ̀hún ihu ìkà ti ó yá ìmì àjọ ìṣẹ́hùn ọyọ́kẹ́ yọ pọ̀wọ̀ e méjì

alukuma alukuma fi sukulu amadu ma nu bi da si ni ma gbeju kuma kala ma ni sukulu dan sugbɛ ka taama ma adi lɛni k'an bɛ yukuru ma y'a ɲɔgɛn ne gɛrɛ yi tuda lɛ awo kɔn wa a b'o yɛnɛ a b'o yɛnɛ gɛgɛrɛ tɛ a mɛ a mɛ mɛ mɛ ɔkɔ ka mɛ a do a ti jɛ kogu a bɔ a bɔ lɔfɛ ni a mɛ mɛ di jɛ kogu wa a bɛ ni a mɛ mɛ di jɛ kogu wa amɔlɛ amɔkɔlɛ ko dama tolo ne da si sukulu bo k'i dɛ ma ne k'i lɛgɛ ni ne si bo k'i dɛ lɛ fiɲɛ ye sukulu ŋun ti dɔgba.

lọ́wọ́ lẹ́sùn ọmọ nìkẹ́ ṣáyẹrẹ ní òkè ókùnlá àti bọ́lọ́pù ọlọ́pù ẹni ẹ̀mẹ́dọ́kọ́ ọgẹ́ nìkẹ́ ya ẹni ẹdú kì í ṣe bá kì ọkọ́ tẹ́ ọmọ kì í yẹ̀ka mẹ́rù àbẹ̀ kí yẹ̀ka mẹ́ẹ̀bẹ̀ yóò yẹ lódò bá mẹ́yọ tí kíkí dà láti méjì ẹ̀ta ẹ̀ka bí wọ́n dá òkèkélé màlúù gbàmọ́ tí wọ́n ṣáyẹrẹ lẹ́mọ̀ èyíkì ṣẹ̀rí àdínì islam mọ́dúwá ní ilé ní ẹlẹ́ àmúnẹ̀ máyọ́lárú máa ṣe ma ọkọ̀tá ẹni múnú kìdọ̀ jẹ́ àkàtí mẹ́kún mẹ́kọ̀tá nì ẹbí mọ́dúwá àti má lè mẹ́ ẹgbà ọ̀gá mẹ́ ẹgbà kanya kpọla kọ́lá mẹ́ ẹgbẹ́ ẹ̀dáhú ojú àkínní mẹ́tí òkú ewu mẹ́kíkẹ́ ìhùdá nípa na ìhùdá nílọ́lá àkánà àlékún rọ́kìbà onílọ́lá òkè èyí yúta nẹ̀wá ágùn agụ kọ́lọ́dún kùmẹ̀ṣe. wà á tó lè yẹ tá a máa àwọn

ẹ̀ọkọ́ máa kú jẹ unánẹ̀jẹ̀ yìí ó ní bá dẹ̀dú ẹ́ tolókẹ́dúdú jẹ́ ọ̀pígbòlògbẹ̀lú ẹ̀dẹ́ ohun ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀nárí àkàkí ni ìṣẹ́lú edue atikuwa ya ke mashini gbake naanị anaghị aga ma na ị ga-enenyekwu dani gbake naanị anaghịkwu tie ke ji gide aṅụ ma gị nedu n'ọkada gị atị n'ikwu mebe komikwu a naanị ile ilekwu ụmụ ikwu amụma machi na tamide hatama ma anyị n'ihi wee na ịcha ka ni na takilikwu shenki bịa amụma ba enwu duki dugbo shenku ma gị na enele likwu da amụma nwụ mfe ha ndụ ụgbọ amụma mama agbegi tani na adịghị to ma ma agbegi eme maka ụma e amụ ikwu nwa ma omee ga gịnị go a na-egbokwu na alụte gịrị achọgba mi na igide kire gbanyere mụ na ekume ihe atụ ka na nkwa ma ọmanwụ achọgba mi na na igide aba ma ma agbegi tani omi alụse ihu nyi to ma agbeju a na-egide kire gbakwu na alụkwu ma orite ọnụ na ọmụma ọ ya alụkwu ịọda din islam máa tí ni torí kí ẹgbà kí tẹ́gbà tákù máa pẹ́ ogun òun mẹ́ni kí pẹ́ tákì mẹ́dọ̀kún òjì ṣéyàn mẹ́ máa ní kí pẹ́ tákù mẹ́dọ̀kún òjì ní mẹ́ni adójíkú jẹ̀náza gbá ẹ̀hẹ́n amírí agbọ́gbọ́ ipa amírí agbọ́gbọ́ mẹ́yà ẹ̀dábàdá ẹjẹ́ wò ẹ̀hẹ́n àmọ́ máa yá abẹ́kùnmá adójíkú lẹ̀kùnmẹ́dóyìn mẹ́dábàá ẹjẹ́ wò àmẹ́ àmẹ́kùnmẹ́ ní àtàkùnmẹ́ nàtálẹ̀ mẹ́dábàá ẹjẹ́ wò ṣẹun kàtà òun dìlẹ̀ àbẹ̀kí amekume qualify ngugui jere ndaba yiwo takara makalla wa ke ke akoje karatu ada badai mi ke bo ade yuga ngire arziki kwa ba ne kwa kusha ka gumde ina ne kwa bai ina ne kwa bai ina ne kwa bai ikunyi ju baba ne inu muto ga ne gire mashinu ngine chabai oko ngidi ba ki chabai iniwu inala inukuno n'e, ya nuko je apati abaju to insha Allah sheun kene kuma dum wane kimude ne kina bireju basic foundation of umaemu wipe ngide ya du mele wa wa kan tar kwani me kuji mene ne yuma tar paruka mem daga gini gini hayin o ketenga ja ade yumne kama ju anya ju abeku me choma ye me mu yuju nkola me we ma me mi yucha kuli amo mi me ma mi yucha kuli ni egbe kile chana log ni ma cha yi ile digital ga nga ba ju yi akuli ngodo mo akuli ndo mo before you know ki tek ka gre ba eneka kwa ne nya o da uchi ku ya mama ni aw taka dawsi atinge kapi mi hidala atang un um kapi mi dala atege kapi mo dala un mana le mi ya ta te mun atame gabadia eh ora atame gabadia un um nei so dura bana le gaskiya en ogu mo ma cha pa ne gala ni ba ihan yi biti biti don en eh, ogu ka ma cha pa ni mesiba nchi mesiba ẹgbà ẹjọ́ ọgbà ìrìsíbalẹ̀ wọn ìyàwó yáwó wọ́n ti tẹ̀gbàkàdé òun abájú ilẹ̀

ama yogogide akwela le yoda so imudu yiyarda er nenene ene kete ango gbe nwa atame yuhige ene kete ango gbe nyi me yuhige kani ana atame de ana atame gide okuga meji je okuga meta nje amekume cha mama katame ne pakuchaka oya mele ngine ame oya mele gide katame ne ene kihume onwa wule ọjọ́ àṣọ́nà kan abẹ́gì bọ̀bọ̀ àti gíní ma ṣe ọkọ̀ dẹ̀ta ní abìlì kúkùnmẹ̀ máa pẹ́ ní ẹni èkì gúlẹ̀ òun yà yàbọ̀ àmàtàun kọ́ ọ̀rọ̀pàkúnṣaká yẹ́tò ń rántí ní akúnyí ànàtàmà ẹgbà máa ma yàáyọ̀ ánìkálà ma yé ma yá ma yàbọ̀ gbébùtù ma yàbọ̀ ẹ̀gàbí mú yí kèkú kàrẹ́gẹ̀ ya ni ọgbọ́dá ní pàkúṣáká ya ọgbà bú àmàtàwọn ìgbà àtúkà náà lọ yọmọ nìta àmọ́ mẹ́un kò bí a ní àtíyèmà rẹ̀ ẹun kà màmà náà ìjìkà kí ọ́rọ̀ àtíyèmà ní àmọ́máyà àtàmà màbọ́sọ̀pọ̀tù ní kú a ọkọ̀ kìdí báǹkì mọ́ ń gbà ma ò pẹ́ ẹnẹ́kì kwálù ìnàtà ṣẹunkì nàtà táwọn 1 over 6 ṣẹunkì níye iye ní 1 over 6 ìjùkọ ẹnẹ́kì má nọ ọmọ gẹ̀ ajẹ́gungun ẹ́ iye ní 1 over 3 ìyà nọ ọmọ gẹ̀ ajẹ́gungun iye 1 over 6 ìnà mọ́má àtàwọn ní 1 over 6 ìmáà nà mọ́má ní àtàwọn ṣe àsàbà máa

gbọ̀mọ́ ya dọ́mọ́ nú ya dọ́mọ́ gẹ̀ abẹ́ka kí ní ọmọ adọ́mọ́ ma ma ya ya dìídù takuma ya dẹ̀ ń kà ń anya gbọ́là lè jọba ayẹ̀kẹ́ gwanka ya gwéjì ayẹ̀ títàlẹ̀ súra ka nìgidẹ́ tùdálẹ̀ ẹ̀wọ̀n ogúnlẹ̀ kàá wà engoma imidei uhedoguma engoma tamidei uhedoguma engoma mamidei uhedoguma ojo akini wa atul yatama amwalahum memoka mama yakuma wala tatabadal khabitha bi meki denwe engi wa palo kwenge fen arziki ko jo dum kide tiki ba nge fedom umune ya mune kumenya ku damanyu kumekuje engi wadom meki denwe fe palo kwenge wan wala takulu amwalahum ila amwalikum me akikoko ma damanyo ko me kume kuye ogejoro me akweru npe onu ata une tabi ku 1 million 10 million me oyoju ma abru ke na na ko kata toro kɔlɛ ejɛba olivi ɛwoji gbitigbiti musi itiman kɛbirɔ alɛ. وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا نعم وإن خفتم ألا تقسطوا في اليتامى شنك ما يتشوفوا كاكينه منك أتشوفوا أبدي amọ́mọ́ ikún ojí amọ́mọ́ ikún amọ́mọ́ ikú dúẹ́ torúkẹ́ ní ọmọ ikú ikú ma dúẹ́ kẹ́ ní ìmọ̀ márìsì kí n kó lè bọ́ ẹ torúkẹ́ dèjú tọ́ tọ́ ọmọ márìsì kí n kó ẹ kẹ́ dèjú tọ́ yìí tákẹ́ àtsòkò àdínní amọ́mọ́ ikú kẹ́dẹ́ yìí ẹnì kí a nyá di sẹ̀dá ìkí ma alẹ́ ju ẹnì kí a nyá dùn mú ma nù because. arziki oge ce hawaye ne dan yadda yi tota ẹwùn dúkìá ń yá bí kàkẹ́ mú dúnwà kẹ́mù sẹ̀dá ìkìmí dẹ́ ẹnìkan yá nẹun lẹ́kẹ̀ẹ́dùnmú ẹ̀yàtàkà ní nẹkẹ̀ẹ́dùnmú ẹ̀yà jẹ́ dùnwà lẹ́jùmọ̀ alẹ́kẹ̀ àtẹ́nì kàkẹ́ ha to ekwo na mmadụ tutula ya ka gịnị ya mdu kenen maka isi gbakene maka im to ene gelu toro da kenya ne ne mune wata mda ne ke chopo ba ke adel ti ma ikule ba ma ni ju ka gịnị ke ogba mudu ne ke ki e mo mudu ne ke de yutun gun gun to wa to na ya no no blo mune

eniki ya nunugba eniki na gatu eniki midoma eniki na kichi eniki ni yaji eniki ni ni boda ama condition je le boyo eyo dudu mati na turuga adini we ko ngimu doka ikimu da bakwata wikimu da bakwai den tak ngom da boku me mola me kala ada me chale yola me turu ma ngeju ma ngeju kala ada me kimu da le yola ma ẹ̀yà ọ̀yà kà ní àwù oyé ń kọ ẹja ayé ẹ̀tọ́ yàbáṣà ẹ̀wọ́n mi yíyí òsìkápá òsìkápá jẹlọ́ọ̀fù òsìkápá ogbó ọ̀yà kẹ̀ ní àwù abáyọ òsìkápá má ti gẹ́rùgẹ̀rù ní òun mi yíyí ya má ti gẹ́rùgẹ̀rù abáyọ má ti àkẹ́ ẹ̀yà nàkejì làbí anẹ́bùyí òtítàfi lè ní ọmọ àdó ya òtítàfi ihu ọ̀làmùgídé ìhùn ìṣe máa dá ọmọ ma adáwù ẹgẹ yẹ yìí ma ihu ọ̀làmùgídé ma òyì máa akọ́kọ́ òmùgbúrú máa tòmátò lóyúnjú pálùbátà ẹ́ máa yọ yana Allah kiyaye ɗan kaka gida ba ɗan ya hajji ma wuce yana ba ƙunga an ya ruwa ala da ke alu gida ba yau ma yi yi yaro ka ụka dọọ ma dọọ adị n'ihi de mkpu amatịtị amanei ma dọọ akị de Ma mmanya e. na-eti ugwu ma ti ugwu abịa akọ abịa akị gbara ma ti egwu ee ọgwọgwụ ma akị ma ti gbara ihe ati gbara ebụta alụba ebe a na-edo m ekori ekori ụka dọọ ma dọọ akị n'ihi de nwa akị yeleda abịa akọ pịa ẹ́ eh, ilẹ̀ bẹ̀rẹ̀ àkọ́ fí àbọ̀ àbá tí àjọ fí àbọ̀ òjì torí ya àbọ̀ òjì ẹ̀rù máa jẹ́ àríyàn alùyànyàn ẹ̀lúgbó ìkìdẹ̀ ìbá ẹmùrù tálù yà á ṣe àbẹ̀rẹ̀ àkọ́ ọ̀làmù ìṣẹ́ àbá àṣẹ àbẹ̀rẹ̀ àkọ́ nẹ̀dọ̀ kúrò máa kọ́dá kọ́dá kọ́dá mama albasa kọ́dá yín wa àmàdọ́ albasa kọ́dá yín tomato kọ́dá yín adábàmásà ah, máa dúé máa ma ẹgbẹ́ pàpọ̀ ẹ̀yẹ ẹ̀láàmù jẹun wá tàbí ìwẹ̀ àmújẹun bẹ́ẹ̀mù ìlú yẹ ẹ̀gàlà àádà ẹ̀ màbá àmújẹun ohun yẹ ó yìí wẹ́ àtẹ́nìyàn

kyɛw kɛ nyɛ amu nubilɛ do ake mu du yɛ nyi gidɛ wɔn awa request yini ke di mr ɔnasa ni wo abɛbi sɔ kɛnɛ lɛ amɛ ŋe lɛ ŋu meju òun mi yé wɛ a mi yé ŋu sakɔla mɛ tile wɔla ma do dzokoro yɔ bo yɛ ŋu ta ɛlɛ ya dɛ ta kɛ nyɛ wɔ ya ne adi ni kidaba la ne ba yini ke kisɔ ti ne ka emuku ayiri eh, nki o nwere mgbe agwọ ya na gala mi ịgba wa yi gaba mmiri emi shot nika kwunye agboro ọrụ na halo aki eh, ihe ya mecha ba oyi mmiri n'elu nwenike n'ugboro al'ada mecha hola mari abajo so ma ni ma ti ne kuma edeju eh, al'ada ẹgbà ya àná ẹ ti pẹ kí pẹ̀lú ń kú eye o ya di ko awuzo ya ju ko dagida dagida ada ga no gele ma cha chi na mo ko ma cha cha ke ma ama ju ko ni ko da ko ma ada ko ma woni ke igala le ke jogi le so ala ada ya cha le jo lama ide ide ko ma do akin al kifaa ide ko ma akin al kifaa ojú àti mẹ́nà yà lè jẹ́ kẹ̀dọ̀ mẹ́ anéjú ma tọ́ bá lẹ́kùn mìnà nìsà gbóbulẹ̀ ìkìrò mẹ́jú onúbulẹ̀ ìkìrò ẹjú ohun àti nìkẹ́nẹ̀ sometimes ya bukata martin kìí onúbulẹ̀ jìrì ẹjú ọ̀làmùnẹ̀yà nẹ̀dá ẹ̀wọ̀n gbú ibi púpọ̀ àbú ẹ̀dá torí àbú ẹ̀nẹ̀nà yà dá sí ihùn ayé torí àlẹ́

ma sábà lẹ́kùn mi ní nìsá ma ti nìkẹ́ gbígbé kúgbó àmúnẹ̀ ẹgbẹ̀ ṣáwúra ẹ àti ìsìkára tó bọ́jọ́ kọjọ́ kí mú ẹ àti ìtàlìyèrì àbẹ̀kí ìtàlìyèrì ní takẹ́dà pàtí hùn ṣùgbẹ́ kìíṣẹ́ kìíṣẹ́ gbọ́gbọ́ àhòhòn ṣùgbẹ́ kìíṣẹ́ ọdí òhòhòn ìmádàálẹ̀ ọjọ́ lè dá mí ṣọ́ ìdúnwẹ̀ ìṣọ́ ẹ̀ àkìíṣẹ́ ọdí ìrò ije kibari ya yane ki eduru li je yane ki epari je yane ṣe kì ní pàrọ̀ ejú ẹyánẹ ìkẹ̀dẹ̀wẹ̀ àtìnìyàn mọ̀ mọ̀ kábàlùkùnmẹ̀ nìta because pé o kọ́la ó kàkà ni kẹmà ń lọlẹ ọlẹgẹ òfẹdọ kẹ nẹgẹ ń kàyà ayé ní tiẹ kíkà jí kẹmà ń gbọ ọlẹ ọlẹgẹ torí ẹ ọlẹ ní lítà balẹ mẹ yìí kà mọ náà kẹrin níta yìí ń àmì àkàrẹ fẹ lọ. ń àfikà láyé nìyí ara ẹni yú ẹsẹ wọn ẹgbọ ètùlù òfẹdọ àṣẹ yìí òfẹdọ abdukọ yìí dẹ tùlù kùmàjọkà náà kàbá ṣáà yìí ẹ yìí todo Qur'an yẹn nìyí máa tọ́ba lẹ́kùn min an-nisa. Abúbọ̀lẹ̀ kẹ̀dọ̀mẹ́ níjú. Tẹ́lẹ̀ ti dá Qur'an náà kí bó kẹ̀dọ̀mẹ́ níjú ibà. Sometimes, ṣéun kì máa ṣe ní kẹ̀dọ̀ ẹ níjú ǹgẹ̀ ní àbùkù lòun. Ẹ dàbí kí mi ti yá ní kẹ̀dọ̀ á níjú. Ọ̀yà ẹ̀nú ẹ̀ àgbókòrò mẹ́ àmá ijú ẹ̀ tọrọ dá. Because iṣẹ́ ní kẹ̀dọ̀ á níjú ǹgẹ̀ nẹ́yìn. Tòdá alẹ́ má ti dẹ̀kú máa fọ́ọ̀tù ní obìnrin yín abdukumechi majechali yola man maati de kuma kpɔtɔ ne kɛlɛ agini yi kide ŋɛ ne tila yi eh, ɛ ma ne ne de ɔma mi maati de kuma kaba de lɛ ni ɔne kɛlɛ ya ɔmunubilɛ wura one kɛlɛ ya ɔmunubilɛ wura ɛwɔlɛ kiyɛ ɔmɛ ne kɛlɛ ru ne yun amɛ aya bɛ ni utu lɛ kuɛ ne amɛ ŋgba yeye wɔmɔ wɛ na wa wɛ na wa gbogbo du kuma kɔkɛ ne lɛ ba eh, ọmọ bile yau ne tiniyen tabo inal ya inal inalkama heli zuwa ne inalkama dakwal amma kwalangalele elin ma sọ ba ne kuma ne nisa ọkọ kwaya alulẹ̀fà òfin bókùnmà jẹ́ kọlama ṣẹun kẹ́nẹ́ méjì jẹ́ kọlama kìmúdó yá dìínì tọ́mẹ́yà lọ kọ́nà mọ́kànlá lọ́wọ́ nna m doji onye abụtabụ mgbe adarụmachi ọya gide eme anya nne metina ọya ma iji mene iji nwe ojocha na-ekwu iji nwetule yi iji yi wọtụla eteta wọrụba elele ma ka èjèèjì ẹ̀jẹ̀ lẹ́rùn èjèèjì èjèèjì ẹ̀jẹ̀ lẹ́rùn òbílẹ̀ ẹ̀tẹ́ obile ete fà ẹ̀mẹ́lẹ̀ kádàmáyẹ̀ fà ìmúdẹ̀ wà ẹ̀lẹ̀lẹ̀ àtẹ̀jú ẹ̀rùn tó dáálẹ̀ ọ̀yà àbàkọ̀ ẹ̀jẹ̀ gbọ́ makwa ẹ̀jẹ̀ wàláhìtàláhì òdí tí mo gbé bẹ̀yà ní ìjá ní kí máa lè mí ya gị ni ọya bakwa wee chi nne gị n'ọya olu eche gị na echi sebe ma akọrọ ọlụ gịnị gịrị ebe a adini ma akọ gị adini ma akọ gị annabi sallallahu alaihi ohun ọjọ́ dàdí ni ó dá wọn ẹfà náà níbilẹ̀ ọ́nà kẹlẹ́kà máa dọ́ àkíní ìlànà ìyá wọ́rọ̀ abịa hụla ogwe ina mọ ya adabana akini onobule mela ongi ne jokolo abịa hụla ogwe ka alif sallallahu alaihi wasallam ka mọ ya eh yani انا ما روى غيلان لحديث نافي وسالم عن ابن عمر انا غيلان بن سلمة كان عنده عشر نسوة ويا فأمره النبي صلى الله عليه وسلم أن يختار منهن أربعة النبي صلى الله عليه وسلم يعني نياجيها مويا لميل فاكم دبيالو nedu abdu ke chakpaili kadi ke oya ne kuma koye chideli oye chogomete gwa oye chogwe gwa to eyon kwabi hadini annabi sallallahu alaihi wasallama un shene kete kọjọ́ àdùnmọ́ alùkìrọ̀ yéjú ọjọ́ mi kùsùsù yá àti dùnmù ìnà mẹ́rin kọjọ́ dùnmù kéte àti ní ìwẹ́ kéte nà mẹ́rin kìí ẹ̀kẹ́ ṣe níbi ohun ìná ya yìí àmọ́ ya níbi ní pakúṣáká ẹlẹ́ tí ó yá la khadija wá kọ̀lá níbi ọyọ̀ òbí khadija kú khadija kú some days after khadija ku anibi on ya ya tija ne oya omune ni ne on sunu bile kuma do akini saudatu obi saudatu kini saudatu pe ta ya ni aisha khadija ki number 1 saudatu ki number 2 aisha ki number 3 al amma ya gida ka ne bi ne ba mai nu bi khadija ba oya omune duka ne bi ne ba isharatan ongi si ishara ngi ko mati ni instruction ngi si kubo bi ati nyano ya gre ojo ado da ati nyano ya gre megbe hadithi aisha ne bayin anabi sallallahu alaihi wasallam inona maki uko bone matu ja to jam on ya ali a a ene wonda ti ikukwa ne ikukwa ne tabi ali aisha gida shuja to jawo hene de gi tabi mala ku kini oya we do i iho nala maka ko ya ede o ma oya we de iyo dan ngo na gide da na da be miji ngba meta no kile aisha kuma da nga taka ni bi gbere o taka yegini egbe ki ma de tiki ibe boya yotan be mo do mu ma jaye de ngune ide tiki be boya yotan ma dun wa ko ya ngune yo la gre kan abakar yo la gre kan o ami sahabi ngi bo bo umar bo e kan imru sul kan ma bo akini en kulide mi akoya mi de o turale na yanye o be bakata mene ne dungo yela kunga tudun ma gbọ́ àká níbi lè ga òun yóò ṣìtá nẹ̀ tó tó dábá nílẹ̀ anábi sọ́lá sọ́lá màmọ́ ya dúkìá nílẹ̀ mẹ́lì tí ìkúra ní jìlí mẹ́wọ́ ẹjọ́ inú ọ̀yà ká níbi nẹ́ ọmọ ihò ọ̀hún òun náà yàlẹ́ ìgbélé takojú àkóǹkì takoǹkóhun dárò zaid kó zaid bin harisa òun náà yàlẹ́ ìgbélé ọjọ́ àkẹyàn mú dúkẹ́ nẹ́ yíyẹ múdà dùn ọ̀la fún ánì ọjọ́ àkẹ́ múdà ní òtílà nìkan ló ṣe ẹgẹ́ nẹ́yìn wọ́n tó fi fi nafsika mẹ́láhùn mú bìdí yìí ẹ̀ẹ́dẹ̀ ń kà máa yẹ ẹ̀dọ̀ ọjọ́ àyàdẹ̀ wọlé ti gidi wọ́n tàṣà náà sá ọlọ́wà hapọ̀ àtàṣà ẹ̀ túpọ̀ àmúni tó dára múni má dára lẹ́nu igide adu adunga kini ini hikima kanibi adi yugo taki na moya yana yi ngojo jeun na moya mela yukulu yi hatama hame adi je duaka kini hi amoya kanibi ni neji se lama lile kadin oya nibi se telali oya nibi se telali ino ya gbogbo alute egwelu ino ya alute egwelu hadith anas annabi sallallahu alaihi wa sallama ayene anabi sallallahu alaihi wasallam tazawaja bi khams bi khams ashara imra'a oya me wolu nga nibi ni amo yeki dati pama kile pama cho ya me gweta abeki akojo kolonu kese che gwanka egba ki aku elama bojo kolo yawon yi to amo ya un ginne pa ku che gwelu chenke chenke me ma gbeyon imeba kwe amoya lele ni uka kanisa sallallahu alaihi wasallam newu newijihu oya legi newijihu take ne kanya konyu munu bulele kagini chen kwe mdaba wijihu ba ola ba ne gede weke uka oke kagini ojo kiti sakani ba to ila yeyenge le anya mamu daba imu daba weje o anu ojo koro koro ka nibi daba weje o kun le adunu ka cho ojo nibi da ki mara koro ya ah, ah, ah ojo ke ta gbade on ku e nibi eto ene ke ka ki ta gbade mi ku e ene le ko ta gbade o tusi o ba bohun de nibi abohun do to ali ki bi ahaliki elo ke ya ko bu abo e mi ku e mu da mamu da so abobule ka nibi mu ma o bene le ki ma ene meji ngino ma ida sipa ma ene me gweta ida sipa ma abeki kojo kulunuka chegwanka ebaka nibi akui amoya un abeki bobo kunwe bale ma che ene mela amma ta'ala ta'ala sharia din islam yenihi onu gwanuga nabi sallallahu alaihi wasallama amoya kun kakini itukpe ka awa ka sami ka abi nga ne soya mɛ ene do kinde liwe lulu ija ka no ko ke biye mu dunia ipa kucha ka ye oya mɛ le ngene yi e o duke tini e ma lu bo ka du e lu ko so amo ni bi e lama ti e le mu mu da kine yi e ka otila nyi ake tun ka nibi nele gwele ri wo ya nele gwele du to anya ke akina amenge ki bobo ka nibi se onu ke he se a le yi je gba ne ka bialu ati ne ke bialu nu imu ki tinge na mu to na nibi chanya le yaba nele al wusal mado ya ya le ja ale ja le wulu ya le yi kingi ni ko bi ri jo na ko bi yi jo na ko bi e ki tile on ki tingo yu aka ki a tile àádẹ́ẹ̀nẹ̀kì àṣẹlẹ̀nù tí ànùdọ̀ yóò dúkẹ̀ lórí tí ní ẹ̀rù lẹ̀fẹ́ ẹ̀kọ́ ànìkẹ́wọ̀ tàájú ṣe tùrá ní sallásallama ọjọ́ káwà gini wàmínà lẹ́ilí bàtàájẹ̀ bí i náà fílẹ̀ tànlẹ̀ká inú ọjọ́ dúbà ẹ̀nà kwánẹ̀ turukẹ́ náà tọ̀ hmm, ọjọ́ Allah tabaraka wa ta'ala ya kan hadisi sallallahu alaihi wasallam min suratul ahzab yani turji ilayka man tasha wa tuwi ilayka man tasha inu no bledu kireju e ho mala kadu choya iru kireju ene ene oya iru kiareju e ajeun kialo iwono ya tegbaka ojo mo mo dada yen يا أيها النبي إنا أحللنا لك أزواجك التي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك التي حاجتنا معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. يا جماعة النبي كنا من خصوصيات

na nyeju e oya ya kakito onyunugo na nyeju e na tini ne e mo itanga mata ama ya nibi ba onu bele mo la ndo nibi mata ma imata ma mata e un imi o ma mi e un ki mo la ndo ji lo ya ki mo gba iya no la iya no la seda ki dun onu e gba seda ki ole ire ju di seda ki ire ji ko di seda ki un imata wa be ki mi mata oni mi ya be ki yele du lo mo wẹ́kẹ̀ ṣàpapọ̀ àwọn ẹnikí bá ọgọ́dẹ̀ lẹ́nu lẹ́yà ní òun á ní yíò ọmọ ọmọ oṣù ilẹ̀ amúgbàgbó yíò mọ́nà tí ọmọ gẹ̀rẹ́bì bá kẹ wà nẹ̀kúkẹ́ bí alú ẹgbà bá mọ́lẹ́dẹ̀ mú gbọ́dọ̀ ayọ́ ọjọ́ ọkà bi ẹni in àrádà nẹ̀bí ayé sẹ̀ǹtí àhá inú ọ̀rà níbi ojú kìí àti ní wọ́n má rí ń fọ́dà láti tí èdùkṣẹ́ ní mílẹ̀ lẹ́gínẹ̀ àníbi àìmọ́ ìdùkṣẹ́ nílẹ̀ ní wà ánà yà èyí nà ánà yà àníbi àìtò ìṣàkójá jàǹkú yóò tẹ̀dá kìkẹ́ ní ẹ̀dùá ẹ̀yùn ẹ̀nẹ̀ ọdún ní ẹ̀jàpá tìlíká ebi yìí ní ẹ̀dùá nàdúrà rẹ̀ mẹ́ yíwọ́n ju wọlé òní so islam ìṣẹ̀fẹ́rẹ́jú ẹnẹ dúkìá ákìlì jimá akọ́yà ọwọ́ ọjọ́ kí ní kíkà hmm. kí ní àníbìnú gẹ̀ẹ́nà ẹ̀họ́ ọba mẹ́síbà àti nìbà adọ́jọ́ ka ọ̀ àti nínì ẹgbà bàbá kùchánà tafsir ìyá àti nínì yẹ́nì ẹnẹ kẹ́ ọ̀tẹ́ ń yẹ́ àkàmẹ́wẹ́lẹ́ eneke italogome e italogomele eneke izinachi oyo akamegwele tali taligelika eneke udichi abeke ifamuchi oyo maumukmamdupa eneke oya nelegwele do aboyo enwe afilifi ke eneke oyo aka oyo akini ameke rimin ameke chakwabi onen eneke akwabi onen lechi olíìdì ẹlẹ́jẹ̀ owó ìjọgẹ́ ni ẹnẹkẹ́ èmi rọ olíìdì ẹlẹ́jẹ̀ owó ìjàbá ni àmẹ́ngẹ́lẹ́dẹ́ ìfúran ẹ̀lẹ́kú ati ẹnẹkẹ́ àti nìgírẹ́ ohun àṣírí táyà alìmájìrì ní ṣe ìtẹ́tẹ́ ṣọkà àti ìmìnà àwọn ṣẹlẹ̀ gbogbo kìmẹ̀ sí balẹ̀ ìrọmù ẹjẹ̀ tí kíkẹ ẹyìn kò ájì rẹ̀ ní ẹ àwọn kọ́ṣọ́ kàrà tó rẹ̀ tọ ẹnẹ̀mẹ̀ sí oyin ati ni nigiri ati pe ni nigiri emi ati ni nigiri gbese tẹni si ni lọsi ni nimesi ba ni nẹni pabẹrẹ ama ọda yi kaki ni ma nọ ya kade lẹ ẹnẹ dọda lẹ yẹni ọjọ ẹdu yi ọmọ yi ti wọn ọjọ yi yẹ yi ọmọ yi ti wọn ọjọ yi kasi sọrọ ti tala ati deni ẹwọn ọjọ ka ọmọ lẹ ẹni izari kakuru lọ ọmọ amẹ ngidẹ ti ọmọ ọjọ dẹ ọmọ yẹ ta ada tilka hududu lọ. ومن يتعدى حدود الله فقد ظلم نفسه ene ki mo me ojo guda ba ojo akini malika de malika dele weli wele do kale telu ala jole ne ene ene jola to da le wele do ba a tọgba abụ iduke ya na ekwele tọgba zina ngeji pamadọ mbụ ṣeunke ọya ẹjọ ele bí olóbulẹ ti omi nẹ̀lí kẹtíni kẹne ṣeré àjẹdúwá kẹta pàlọ yìí ẹyẹ ẹnẹ rẹ dìjà kàlí ẹnẹ rẹ dìjà wallahi jamga yoga daga dai jiba elo do bele kola ina ne gije bo yogo buru gati ni mo kola gije ki yugo mama gali galu ika ni yo ne gele gi wore ro ngi yugo yugo mi dane kun ubu ma yi bu ma nya ja ngola ni le gije ro mi yu ngati na gali ki ha ju wala ni gani la nu iya maru gali ga ke amana yogo mo le do ayeto inshallah tun ko ne ki ologo ka ne ne ayi ba wọn jẹ́ máa jáde kàkú ẹni jùmọ̀ ẹni ọdẹ́ máa ṣàkà lónìí wọn lọ ọgọ́lẹ̀ yà kẹ́ẹ̀kẹ́ o èyí ní àkítọ̀ dáàmà wọ́n títà dì hàn yìí ọ̀làgẹ́dẹ́ ikú aka ìtòdé wọn aka yìí wọ́n mẹ́yẹ ta adá olúdà aláwọ̀ tàbárakà wọ́ta lẹ́ni ní kí mọ́ta mọ́ wa in aradtum istibdala zawjin makana zawjin chan kete ni dunu bleka na agwebu hmm e alga moko kum kum kum kum mayo me e o popula da ni e no da ga tuto ene du bi yake alo e won ne e mu ma saka ani dona pa yi pari bu go mu du amdu chele ta ah, me yu ko bote ya ya no ko mune amma yo duki je anya no ya mel anya no ya melu abdu ke ta ku ile ka de ba e ha do yo ne bo mune dunabale allah tabaaraka wa ta'ala kil wajimun yanhi wa in khiftum alla ta'dilu ma tukuka kuma ni ka ta ko fan fawahida meno yaka ashika gini e sheria din islam oya ka mojo akuma nei dage nyano ya ni buka do abajo yi beke gba ke o mi hole ne ka techi ni kecho kwa gbadima ọ̀pọ̀ pa isi agbada amo ya gide lita bi mali mika ide ide bi laptop gide ku gba kiti bayani woji ehun ma do ọ̀pọ̀ pa isi agbada amo ya Ami bẹ̀yàní le ẹgbàdú ma ti wá ìzàwẹ̀rẹ̀ kàmọ̀lá lẹ́gínà lèhùn lò ọgbọ́dọ̀ làkìkà ní kíkà gẹ̀nù àmá sọmarì ọ̀pí ọ̀làkìkà ọmọlẹ̀ ọ̀tàkàdà ọmọlẹ̀ ló bọ̀ pọ̀pá iṣẹ́ àgbàdá àmọ́yà ọgbọ́n máa kí ni ẹ̀dọ̀kọ́ ọmọ ẹ̀dùn máa lókété ẹkúyẹ ọmọ ẹ̀pá lókété ṣọ̀pọ̀ pàdánwọ̀ yìí wàláhì ṣọ̀pọ̀ pàdánwọ̀ yìí ẹnkù máa dọ̀ ọ̀pọ̀pá yìí ọwọ́n lóbulẹ̀ jẹ́ mẹ́kù máa dọ̀ ọ̀pọ̀pá ṣe nkù á ṣọ̀pọ̀pá

yàdù kúkú yàdù mánéjì yàdù ìjẹun ọ̀gíhùn kí a jẹ ìgbàlá àbáyọ̀ yìí ọkọ̀ pa oúnjẹ kàkí ní àmì panadol fáàmù òwú ìkì àjẹ́ oúnjẹ làbọ́ ẹ̀mí nǹkan ẹni dúkìá jánà ọ̀gíhùn pánápáná kí yíhùn máa yọ̀nù ẹ̀ abẹ́ni èyí tí ó yẹ́lẹ̀ panadol ma ní kí dúgbò kí òun ẹ̀mùn dáró òun ní kí ṣọ̀gá kẹ pì yẹkádìlì mẹ́ta bí ó yé òun ṣùgbẹ́kẹ yẹkádìlì mẹ́ta pa bí ó yé ní ẹni kì máa jàkà ṣọ̀gá ní àmì yẹkádìlì mẹ́ta káṣù nínú ọ̀pọ̀pàrẹ́ mọ̀ ìṣọ̀pọ̀pàrẹ́ mọ̀ ma ní mílẹ̀ ìṣìbẹ̀yà ní nítàfi yẹ́nìí okòrò kẹ́nẹ̀ẹ̀nẹ̀ máa kó wa tó yóò yí ọlá òjẹ́ kẹ́nẹ̀ẹ̀nẹ̀ máa bí wúyẹ tó yóò yí ọlẹ́ ike ẹnẹ́ka méjì yẹ ẹnẹ́ka dọ́mọ bá ya ẹmí dòmìnigun kí yé yẹ yàkùn ẹ̀dọ̀gbọ́n ẹnẹ́ka dọ́mọ orílẹ̀ ọ̀hún àṣàgbójú yẹun gbé òtún lè pàkúṣáká so yíkẹ ní àníjú ẹyẹ wọn làmú yíkẹ ní àníjú ẹyẹ wọn làmú ibi kípẹ ní ẹgbàgbé ogbodo ele a nu ngako ya ni ngama akpe dede ola udachi ogele lenge ngo pe uma ola udachi ogele nge pe uma eyu amiri awuyo ki gwane eya amiri akijele ki gwane ile ngama ja du to ya kumanya kumanya ko ohun ma dọ́ e ma yá kọ̀lá yìí ó ti ṣe ń kẹ́ pẹ́ èyí ni èyìnyẹ ní ìyẹ̀dẹ̀ ọ̀nà èyìnyẹ ní ìyẹ̀dẹ̀ ọ̀tọ́nà ní ni èyìnyẹ ní ìyẹ̀dẹ̀ ẹ̀kọ́ ọ̀gẹ̀lẹ̀ máa ní àdébìsọ́lá sọ́lá máa ní ẹ́ e àpọ̀ ọjọ́ méjì kẹ́nẹ́kàkí ọjọ́ ka ẹ̀lúyẹ ní ọjọ́ mẹ́lú ẹ̀lúyẹ ní ọjọ́ mẹ́lú ṣeun kẹ́lúyẹ ní ọjọ́ mẹ́lú adúyẹ ní ọjọ́ mẹ́lú àbẹ̀kẹ́lúyẹ ní ọjọ́ mẹ́ta adúyẹ ní ọjọ́ mẹ́ta kìjọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta àbẹ̀kọ́jọ́ méjì jìmẹ̀kọ́ ọlámẹ́ ìyá tẹ́gbà kẹ́nẹ́gìdẹ́ kìí ní ṣọ̀gá ẹgbà kìí aṣọ̀gá máa ní hákìmù ìṣẹ́kọ́ àkínú òyà ọmọ ẹlẹ́kọ́ mẹ́jàkà nùpáyó kẹ́ẹ̀dà sípò tó ń tọ̀ káwọn lẹ́ ẹ̀tọ́ mọ̀kẹ́ náà lè yí mo yún ẹ má ní yìí ju ọmọlẹ ọ̀gẹ́nẹlẹ a àyẹ́gbà konúgbònúgbò ẹ̀ àtsọ̀gá iye ẹ̀gbà konúgbònúgbò ẹ̀ àtsọ̀gá èyí ni ọlá anyọ̀ ẹ̀ ọ̀nà ọlá anyọ̀ ẹ̀ èyí kí àlú rẹ̀ ọ̀nàlẹ̀ gbogbo èyàn máa ẹ̀tọ́nà gbogbo èyàn máa èyí ní gbogbo èyàn máa dẹ́ táàkì kì í ní ìmọ̀lẹ̀ ààbò ẹ̀kẹ̀nù oúnjẹ nìyẹn ẹ̀kẹ̀dẹ̀ àbáyé rẹ̀ ilẹ̀ ìyàwó ti yẹn àmẹ́mọ̀ gígìdẹ̀ gígìdẹ̀ tó ọ̀pọ̀pá

amúnẹ̀ kò máa jọ ìwò jẹun kò máa jẹ máa di ìwà òjẹun tán lámàlì ẹnẹ́ka ilẹ̀ làpàtíkà jẹ mọ́múnẹ̀ tó yẹ́ tó bẹ̀kẹ́ wà nẹ̀gbẹ̀dẹ̀ mẹ́ta olóbìnlẹ́kà àdọ́mọ̀ òun àjàkà yẹ tá bá yẹ ọ́dàbìdì mọ́múnẹ̀ dáyẹ́wà tó máa yíwọ̀n dáa ìwò máa jẹ náà tán lámàlì tọ́jẹun kẹ ẹ̀mẹ́ àpàtíkà dúrẹ́ ní òun yẹ

àbẹ̀kíjà alẹ́ni ìtsaba alẹ́ni dẹ́ni ọjọ́ àti wọ́n in hiftum olólóhùn túgbó òfẹ́dọ̀ olólóhùn túgbó òfẹ́dọ̀ ẹwà ya méjì nẹ ẹni yóò kàtíkàtí ẹwà ya méjì nẹ ẹni yóò kàtíkàtí but martin kẹrù tí yìí nínú ṣẹ́unkẹ̀ yóò bá nílé awẹ́ yóò gùjọ ya kí ní amíríyá

eneka ya ka na nwụ ji akwụnye ya gị noononono a dị agba na-eke ata na ekwoji raịtị ena-enye yi eneke ata na ekwoji raịtị na ka aba na-egide ime ju nọ ya ya ẹ má dòhò lé níbà ẹmọ̀ nǹkan aṣọ lé ẹnì kìí yánú ẹ̀ agbókòrò ẹ̀ má ní yíò ní yẹ ní agbókòrò lẹ ẹ fẹ̀dọ̀ ẹ̀ afẹ̀dọ̀ ń tákì ní ni tó wẹ́ kẹwàá nẹ̀ kẹwàá ṣòṣì lé ahun anibisala salama ẹni ẹun kì í yàn òun nẹ̀ tìlè kì á jẹ́ ńà dì nù nà áyàn tìlè don ka níbi kan wá dán tùdá alẹ́ kùrán ní ẹni yìí ẹwọ èkì bí ẹni a kí ní ẹmú kàdó gùn dábẹ́nẹ̀ kí ọkùnmá àmàdó akẹ́lùmọ̀ alẹ́kẹ́ ọkùnmádó lọ pẹ́lá àbẹ́kẹ́ ọkùnmádó ró anúbìlẹ́gẹ̀ ọ́nẹ̀kẹ́lẹ́ ka àmẹ́jì máa bù kájá kuma

onwe a bie e ake excuse na nile ta ma a dụghị oji me ame bụkele mgbe ya bụbụla ma anyị achịghị ma oji me kuma ya e mmụta kim dọla bụ maka ege libo kewe chi yewele kewe chamụma ka abele kim da nke ite ga n'ihu ngeche ya ụmụ ka alihiri ụja ma na amaghị ewu ka ya nite wewe ngawa ngawa kama ajike anya kama tego iyo nwa ala na ngawa kama ajike anya kama tego Ali iyo nje ko na iya moya ya ndi koyi sini gawa ya muda si Ọ memele o di koyi iyo o che nka te o mi chororo ga muda e ko na

kɔyawe kie mɛtubɔ metụbọ kie nya kie nya tse ŋu yi eke ŋu kia nya tse yi eke sokɔlɔ egbadu kɛtɛ ɛmu da tsa nua egba yi nadu ɛmu da tsa nua toro gbodu ka ma ma tsakatsa ma tɛ ma na wa kuma lee wa ti ne kuma lee mi abo ama ya ɔna ka abo wuyo egbe la dzogu le ɔna kuma atsɔ la ma tagido yi akwụkwọ lọ oye nwuhi tagido yi akwụkwọ oye nwuhi oye nye ọla ekedo na nneju ukpe ihe omemele ukechenyu si na aye na abụkwu okwu ihe edo nchebo agụmachide elugo ihe ni ka na tinubu ọla bifo dake ma omi e, e ihe m dagwụgwọla ume ume

e yupiri e yupiru e eh? kani yo taka daji ti yoyo e eh, get out e get in e wone ko aka hun amo ya ti ji yo o ka piru yupiru iramaya ele ka ya piru ya piru e abi aji ta ma ngi yo amo ya mi ya lokiti to bo ame bo bele me ya yu ba ma tu dubu ya yu ba ma tu wala le metin ola he me da dubu amo ko me me ya ti ma me ya tu wala yu ko me ihe ọla dụka ịchakaju njabe ka m gakwu njale ị ma kwụga eji abịda gị ya bụ ihe bire emala eduru edomgbo edom na enwe ọgwụ gbalụ ehe wekụtanụ ihe retalali ko eji nwe eji alekwu nwe ma jali oge oge ali nwe ta ne ọhọpụle nwe tanụ ihe le etanụ ihe ọhọpụle ọhọpụle ya egwu agwụkwụrụ ya tee tụrụ alẹ ma kọlọkpọkpa ma ji na ka ha bụ kele mechọkpọkpa mechọkpọkpa ẹ e ga ẹ̀dọ́lóbìnrin jẹ bọ́ọ̀bù dáàmà mẹ́kẹ́nágbọ́kẹ́ o mẹ́kẹ́nágbọ́ àmẹ́yànáyà méjì àmẹ́nágbọ́kẹ́ o kí nágbọ́kẹ́ o ń hmm? wà á tí nù ìkùnkù ẹ kí ní jú ẹ ìnà máa lè kẹ́ẹ̀ẹ́ ẹ́ kọkù afẹ́dọ̀ ẹ̀ alkọjọ́ kàídà mọ̀ dáríkà adìnà aláàtẹ̀wò inú ẹkẹ̀ ma kẹ́ nínú páyọ̀ ọ̀pọ̀pọ̀ àìdídí mígẹ̀ tọ̀wẹ́lẹ́ ẹnu kà ó kalẹ̀ wọn máa jẹ́ adẹ́rẹ̀ tí yóò وآتوا النساء صدقاتهن نحلة الله أكبر فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا Oúnjẹ́ Allah ti bára kàwọ́ tààlá ni wà á tún nìta mẹ́mdùn ee edube dote emtara akụrụ obula yes malami ah, ah, malami kashi bayani oyi ọla sadaki ire ya define sadaki ihe na ya ma tanwa agba ah, ta kuma je ngwado tan ma jeg ma do ya e ke ne yene wala ma do da ki da bi tei qur'ani ataka yene hi na do ya wene ataka mu ne u yene na do ya wene o ya ko mu da ti ndu ne yi kolo nge e nya ti nyo do me do yi e a woni ki ti odo be wa yele ti odi mo ne Tiro gale Qur'ani le ba? Suratul Qasas قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تعجرني نعم على أن تعجرني ثماني حجج فإن أتممت عشرا فإن أتممت عشرا فمن عندك وما أريد وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله إن شاء الله من الصالحين eni na adọ ya wene takum da adọ ya wene odọ me lu nge chikolo mi ene ngore ane ga kodọ me lu abe kodọ me pa wadu ko janga na bu ngure mi tuche ko takum adọ ya kene yes ali jungi si ali jungi si ino lu ke gba e bulugun ta ki poji me to o kele ke nya lu sada ki de ojo akuma mi sada ki no bledun bedote sada ki gire

ẹkùn àgbà sẹ̀dá ìkìbá 300,000 naira mẹ́gbà ìtàbálẹ̀ 500,000 naira ní àgbà ìpẹ̀rù mílíọ̀nù ẹkùn àgbà yìí mẹ́yìn ìpẹ̀rù mílíọ̀nù yìí torúká sí nípa pẹ̀rù kẹgù ìpẹ̀rù mílíọ̀nù yìí kí ó ń àgbà yìí tọ́ta mẹ́jẹ́kùn mẹ́mọ́ àìdìmí ojú pẹ̀rù mílíọ̀nù lẹ́ omi ṣẹ̀jẹ́kùn náà rí pẹ̀rù mílíọ̀nù yes àjẹ́ àmúdó ojú pẹ̀rù mílíọ̀nù yìí mú abúkù máa yí ọmọ máa ma tọ̀ ọyẹ̀ rẹ̀ pẹ̀lú mílíọ̀nù ní yàrá yìí pẹ̀lú mílíọ̀nù gẹ́rẹ́ yìí 100,000 naira ṣọkọ̀ gbá 100,000 naira ṣọkọ̀ ji 20,000 naira ṣọkọ̀ ṣẹ̀dá android ní ìmọ̀ ọkùnrin yìí nǹkan yálà mú ayẹrẹ méjì kìló yàmá dáàkù máa yá ṣe ẹlùkù 2525 fún 5,000 naira àbẹ̀kùkù 55 tọ̀ ọkẹ́lẹ̀ mdábàtí ọkọ̀ ṣẹ̀dá ìkọ̀wẹ́lẹ̀ ọkẹ́lẹ̀ máa

wàhálà yìí àkọ́kọ́ òun lò máa ọkẹ́ ògidẹ́ ìlú pàkúṣaká àwọn ọkọ̀ sẹ̀dá àjèjì lẹ́yìn ọkọ̀ sẹ̀dá àjèjì lẹ́yìn ìrẹ̀ ìlú jẹun kẹ́ ná kọ́kìdẹ́ káàkiri àbáyọ yìí ẹ̀mùdù tìyí mọ́ wọ́n

malika dama malika eh, mi sadaki da kwanyar sadaki le ama karun ba kuma ce ne ọlẹ́ jìdẹ́ ètò àlàkẹ́lẹ̀ ìwánà tó ìwọ̀n lẹ́yìn wà tí sadaki yọ mẹ́ sadaki yọ tán sadaki yọ mẹ́ sadaki yọ tán oyúnka eré ka ìgá ìkẹ́kẹ́ orí jẹ́ alkalẹ́ yìí bọ́jọ́ méjì ẹ̀ta tó tó ka eré ohun ma anya ti ayere yi kẹlọ ọjọ́ kí a ti kọ́lọ̀ kí mẹ́ ẹni ẹkùn ma ti ayere ohun gẹ̀dẹ̀ ma mí ohun kú ma mí mi àmà ní ìràdá ohun àwọn kayere yìí ma mọ́ sẹ̀dá ìgbẹ̀dọ́wá sẹ̀dá ìgbẹ̀kùnmọ̀dọ́wá ṣe 6,000 naira 6,000 naira yìí a ma mú dé ọgbọ́ olùmọ́mí ẹnu ní sẹ̀dá ìkí ohun ọ̀hún ẹni kì í ṣàkó yí wọlé ọkọ̀ ẹ̀yà ẹni sẹ̀dá ìkí tàmá ní ojú ẹ̀yà 6,000 naira yẹ̀kùkú ẹ̀kwá ẹ̀ẹ́tọ̀ ọyà mẹ́jẹ̀jẹ́ wẹ́hà ọyà tẹ̀jẹ́ kí agbà ọgẹ́lẹ̀ èyí oúnkùn ẹnẹ́kìtàkú yọ́yà lẹ́ òkè adọ́mánukọ́ èyí ẹ̀ẹ́yẹ́ kí agbà ọgẹ́lẹ̀ olùmọ́mí ẹ̀ẹ́tọ̀ alùkọ́kọ́ pọ̀ọ́yà àdínìyàn mẹ́ra ameatini rukwabie okosodaiki onechidaki jamaica doki 10000 naira unga meka ele sojajiwe ichwe madun ni achwe adun omumadu eke aje ngo yawere yi uwe ya agba ẹni eh, 10,000 naira ọnụ bụla ya na adịmi nara ka ụgbakwa ọkọ mmiri je na anị ala ha ukwu kelami ibu mi yome enge kelami ibu mi yome enge kelami irire ju ye ni ma doko mi omi o ki ayi qur'ani surati fatiha ba kuna gbo sada ki mi re iko jibe zamina nabi sallallahu alaihi wasallam qur'ani ki tege de mata ba du no di sada ki ni qur'ani go ma bi mi qur'ani du sada ki di qur'ani no du ne du sada ki

ọgọ ị na-ama eje kpọla ịma ị irume ju pịa nkụma enyi milion ka ama je kpọla ma daka ị na-eche kabali amake mụ bụ a na-ewego yi alụkama nukpahi kama je kpọla ịma ọmụma ya kadị ka níbi kadị ṣigaki ni alaala tagọọlù fi sọdá ti nìta mẹkì bụ pàtí sẹdá ìkà wíri abúbulẹ ẹnwụ ti sẹdá ìkà níbi àbúbá pàtó ni ẹnwụ kùmẹ ìchẹ nwụ n'obìnrin ha wíri mẹ́ẹ̀kọ́ pátó tàbálì tó dẹ́ gbà kí ajẹ́ngá ẹ̀rẹ́ gbí tìǹbò mú tó dẹ́ ìbò kàkẹ́ ẹ̀rẹ́ kàṣẹ bá ẹka bá mọ́tò àgbàdo ẹ̀bọ̀ máa kó yàbà lọ ayẹrẹ ṣe wọ́n náà kò máa ṣayẹrẹ nígidẹ́ ìrì pété àwọn oníke ṣayẹrẹ kò náà kíkà ní àmọ́ mọ́ọ̀tù àmì mọ̀tínà kófì dúbìkì àmì big cola ọgbẹ́ kò máa gbájọ kìdẹ́ màná kọ́ umbrella màná pí búta màná pí bọ́kẹ̀tì màá kẹ́ mutu ilelelelelelele kì má nà yọ ẹla ẹla mà gbá yọ ńgá múnẹ kékeré yọ ńgá múnẹ ńgá múnẹ yálọ kábò mi àti òmìnira ti ṣáyé ayé àníbi ẹni mẹṣẹ ayọrọ gẹnẹ lẹnu mẹṣẹ ayọrọ abánẹ lẹnu abẹ́ká kẹrẹ bí àdìdọ̀ gẹnẹ àníbi ẹni ayẹyẹ kì yọ dìlé àyẹsẹrù húnna mẹhúnna kìí kẹ nkùn àpá bí egun ti sọ kìtìlẹ ẹni lẹ́nu àgbẹ̀rẹ̀ kájọ́ tòlè yìí tọ́ba duniya gili ta ji kuma duka kini alfikihu alal mazahibil arba'a fikihu yake akola mazabi mele eka mu na adola pe hun tular shadini fikihu ke akola ojun kenya ke babu sadaki babu yake akola sadaki abdurrahman al-jaziri on kitabi babu ke akola sadaki onun sadaki tuko ya cita ọ̀la kàgbà kàkúrú ní ẹnkù gbọ́dọ̀ àmì máa lè mílẹ̀ kùmà kàdẹ̀ yẹ kùmà kàkí ní máa kí ní rúgbò ìdí náà rí máa ní ẹnẹ kàkúrú àmàlì máa jìrì ìmáàmù máàlì ohun tí ẹnẹ́ gídò bínú ní àkí ẹnkù kùmà pa ha ìdí ohun to ibe duki duwa ga ne ya ci o yin ma tana yare ko ma ta yare ko ba zabe na nabi sallallahu alaihi wasallam amma shawiri ne ina mi be o ga ne la kami malimi ko ga ne le hadine kute kamu na ade jugo ma oda ga mo jugo bi malika ki mi be o gidwa la yiki mo tele ma be le rutana oka to ci rubu idina re to ci ra yiki mo tele pa shakan nya de mu wata imamu maliki ma ke ka kini zamana annabi sallallahu alaihi wasallam ma ke ki sadaki ki nya ti rubu dinari ne mu ta imamu maliki amilita fi mazhab imamu maliki ka da shadin ujana ya min ya dun wa ki yes ma ti tayro onu juju juje ba ba zamana annabi amma egbe bo ene ka tirika kini yiko mi kamali hotila ya padi ni jeriyo so ola sadaki ọkọ̀kọ̀ ya àmì alùwọ́lá mẹ́yìn ẹ̀yẹn gbà ẹ̀nkùnà gbàdẹ̀ máa kojú kọ́lá máa tọkọ́ ọ̀jẹ̀ tọkọ́ ẹ̀hùndẹ̀hùn dùkù máa kàpá kúṣà kálẹ̀ àmì ajọ yìí kí bí òun ni kí á tó yìí ìnira tó yìí agba òkúbíà ẹ̀mí tẹ́ta náírà àdùmáyún mi dá rúùlù ó yá abánẹ̀ ti ilé tí saka ní ẹmẹ pọ́lé mẹ́rin mọ́ ọ́dà jẹ́ dúwà gẹ́lẹ́kùn mẹ́já bí dùn tàtẹ̀ bí dùn tọ́gà dẹ̀ kàmẹ́ alùkọ́lá mẹ́ alẹ́jìmẹ́sílá ka agbẹ́júgbẹ́ máa dùn ìrẹ̀ ẹ̀rà àtàkì lọ́mọ́nóbìnrin sẹ̀dá ìgbìdẹ́ máa mú dúnmọ́ ní obìnrin abdulkiri ju yàá tó èyí kò má kàkí ní sẹ̀dáìkì ìdúlẹ̀ wọn kan yẹ ní ìdúlẹ̀ wọn kan yẹ ní ṣẹ́hun kẹ̀mí sẹ̀dáìkì dún nùbìlẹ̀ nọkọlẹ̀ sẹ̀dáìkì wọn lẹ́lẹ̀ ẹnikẹ̀mí sẹ̀dáìkì 50,000 naira dún ìmúdó lápá àbẹ̀kẹ́ ìmúdó lọ́ka kúlù méjì inú kó yàgbẹ̀ ọkọ̀ sẹ̀dáìkì wọn ìkó lọ́ka yọ ohun

aluki ngoro ngeju omini 10000 naira ayo ne gedu sumile wengo watu ene ngi ngoda ngodi 10000 naira sumile omi ngo wo ne ngi ngoda ngwa ko 10000 naira ka ya do ko so la ila balele ichebe ne mjini fayintuna lakum an shay'in minhu nafsan onu bila amoko du du ba ngume ku hemu oko en eh, sada ikilele fakulu wodu akumeje hanian meyole jile oyi ngele ngodu meta marian meyaje pedo ko ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا معروفا ولا تؤتوا السفهاء أموالكم ما كوكو من غامي دادانو alẹ́tí ìjà aláàláhù lọ́kùn kí a máa bó kọ yóò mú mẹ́tún sí mẹ́gáàdì máa mú tíkí ní ṣe àdàmà ṣe yìí mámọ̀lá sani ọkọ̀ àtàwọn olùkúwọ̀ tẹ́mẹ̀ ohun ẹ̀wà adéjú tárìsì kí wọ́n wà ábọ́ adéjú tẹ́wọ̀n àtàwọn yìí ẹ̀yà unnecessary demand ẹ̀rùn yìí kì máa mọ́lẹ̀ ní àwọ̀ àbí ẹkùn ọgọ́rẹ́ ya ọ̀sá ẹ̀yìnlẹ̀ làwọn ẹ̀yìn àhà la ẹ̀mọ́kọ̀ ẹtí ni kò mú yẹn ló ọ̀nàrí àkúdàdì ń ẹ̀dọ́mù ọ̀nàrí àkúdàdì ń ẹ̀nà yìí o akọ̀dùbí tákẹ́ àmú ẹ̀rọ ẹgbọ́ fọ́ ẹ̀ ọjọ́ àgbẹ̀mí mẹ kọ́kọ́ àmì dàdà bá mẹ kí kọ́kọ́ mẹ tùmí mọ́ wọn àmì dàdà ẹ̀ kọ́ yọ kú mẹ mẹ dìbí túmá wàrùsùkúhùn fi àmì náà darí sí kí ó máa fún ọkọ́ mẹ́lù jẹun má yẹ wọ́kṣùhùn mẹ́lù kò yúmọ́ ọlá wọ́kúlù lẹ́hùn kọ́wọ́lẹ̀ màrúfà mẹ́ àdákùkọ́lá abẹ́dọ̀ ya ga bi statement of account ati egego onu ọkọ̀ ṣìdági kú rẹ̀ 100,000 naira ṣìdági kú ṣí to the last time kùnyọ́ mọ̀ yá withdraw 5,000 naira ka withdraw rẹ̀ gbogbo kẹ̀ṣọ́ akẹ̀ṣọ́ ọlámáyọ̀ ẹni kàtà sí ti to 3,000 naira gara bọ́tẹ̀ to na dọ́kọ́ 2,000 naira ẹ̀rọ kóṣù òbílẹ̀ ọ̀dà gbọ́ kọ́mìnà fún to ena da biru jumu ngogene le wa qulu lahum qawlan ma'rufa wa qala ba'd ummina ka ko tadu yata وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حبيبا الله أكبر أن الله تبارك وتعالى وابتل اليتامى ama ma iku me na chuma interview me na cha juma ma me na cha maguma hatta idha balagu nikah shen kuma ate ba kuma ma boye ne jo fa in anastum minhum rushdan kuma yi me ya dunga ubeju lipama me ya dunga ubeju lipama farfa'u ilayhim amwalahum me moko ma ban ina to mala interview eh na to ajuma ina ina ina ina to test e wale wale ma ina ma test grade ka e ba te ba ne ke gu e mo go je kaka idu e oyo mo ru ge mi je kaka du e we ke gba ku e ke ru tola alu ke adini e. a te goro ka e gba

alẹ́yìn skúlù jẹ́ 1000 naira ẹ̀dẹ̀wẹ̀ tẹ́gbà fún ọkà mìrìtọ́lá ibi 1000 naira ẹgbà mìrìtọ́lá wọ́n mọ́ yídà ápù skúlù ìwọ́n mú 950 naira káwẹ́ abẹ́ẹ̀kẹ́lẹ̀ yẹ́ wọ́n mẹ́lò ńlá yẹ́ ọmọ ìṣẹ́ni gbẹ́jú rẹ̀ ìmàlùkù máa dọ́kọ́ sí lè mẹ́ ìdẹ́pẹ́ yàlútájá ẹ̀mọ́kọ́dún ẹwẹ́kẹ́ ọ̀ àrìlà kú bogo ma tewu bo ma lewu itugo ma lali yare tambala tambala tambala imoji da kwaja je kame kwa ka dunge dolari yi imoji da kwaja 25 imea ibunga ade oba ode nara ku ena aya ku ngenya yi kile nyi yo ngeje so ike chajuma wone kigbe yalo ki manno la obe yuma yaola kide ni jireba bona ke chajuma wone ki adige ki atiju gide ki amalu kuma adoko gbero gole jireba fadfa ilayhim amwalahum nomo koma kura kuma eko na ngegba leba imalu ki atoko gide ni koko nana imalu ki adige toko ile koko ma pabenu amma wala taakulu israfan mekike do wulu kuma ko yi ale ji bona daba wa bidaran manyi no ko unaju an yakbaru tako maki beju ama mama ya kuda ya kaka da diju to bawe ke ju tari zikele ama we ke ju tari ojo mu ma ya chaka ma po ndu ni lewu ta ma ama adé yoyin ẹ̀tọ̀ ẹkùnwà ẹ̀kẹ́ ìyẹ láàmà bàbá ẹ̀kẹ́ tọ́kọ́lọ̀ dánilẹ̀ ìjẹ yẹyẹyẹ gbogbo ìyá kàdé kìí bọ́ yọ ma wọ́n dà yóòjà ma wọ́n yóòjà mamdu awọ gbé ẹ̀hún dọ̀rọ̀ abóyí ẹ̀mà ọkọ́lọ̀ sí olùgbòlùgbò lè gbéjú ọkọ̀ 3 million àtàwọn tọ́nà yànà ẹ̀yìn igbéjú máa ya lùkà àkátẹ̀ tọ́kọ̀nà yànà ìyà ìgbé ọ̀nkú máa ní bàbá tọ́kọ̀nà sáà àkáǹtì màkà ẹgbọ́n ayá ìdúrà wọ́n yá máa statement of account ọjọ́ oge nẹ̀kẹ́ dẹ̀ ya yá nẹ̀kẹ́ kàmẹ́ dẹ̀ kò ẹ̀yẹ ẹ́ tó ẹgẹlẹ́ ọkílẹ̀ di three thousand naira ọjọ́ abánẹ̀kẹ́ dẹ̀ ẹ̀yẹ kàmẹ́ yọ̀rọ̀ kakò ẹ̀yẹ ọkílẹ̀ naira ọjọ́ abánẹ̀kẹ́ dẹ̀ ṣáda ọgbẹ́ ẹ̀kùn ẹ̀là ń ten naira kàmẹ́ ẹ̀là ẹ̀kẹ́ eighty nine naira eighty na thousand naira dàbádàbá naira ya na ọgọlẹ ngẹdẹ yàrá yà ìgbà kì náà tẹlẹ ìrẹ yà ìgbà kọ ìgbàkẹlẹ machine lẹbi yóò he ìrẹ yà ìgbà kì jẹgẹ ìrẹ yà ìgbà kì yín lómi ọkọ àtàkpà mi ìyàwó dọlẹ ẹjọ kọ wọbi dára ẹyọkọ nájú anya kibaru dọ mata kọ ma jibi yàgẹrẹ bọkọ ẹkọ yìbò ìyá kọmẹ sábàlẹ lẹnu mẹbọ ẹ mẹbọ ẹkọnọmá ìjọ kọ alejò kọkọ ma tàkpà nù yẹni mẹkànnà bẹ kɔlɛ taabi mɔɔ ewu bɔ kɔn tɛ kɔn kidi o kɔ kɔɛ kɔɛ kɔmɛ arisiku kɔmɛ kana fakira e y'a tɛ nɔ bata ŋa tse kɔli y'a kulu bil maaro ɛ n'o da kɛ yɛ olu y'a kɛ waadigi to ŋui ɛ o kɛlɛ lɛ olu gbɛdɔ da kɛ dɔ ɛ dengi ŋu siku ye a ma bil maaro fani yɔ bɛlɛ ɛriki yɛ ma ŋun gbajo la pe ŋu ma ma yi yɛ ma dunu yɛ a ma ŋun gba n'a yɛ bɔ tɛ yɔ kɛlɛ cɛ bɛ me anyị akụkọ ma nwụma ma nye ha na oge ọkọ fa ashi edo dija ali ina me ihe ihu ke juma dani ina mama ime ya ọlọpọ ẹbọ ke juma dani ọkọ ma ma cheun ka ọkọlọ nga wiro nga kongre me ja ali da wa kafa billahi hasiba fa go kama betu ma ICPC ya kama bi bisiki òṣèlú ayé tí ó nẹ̀ kó máa ó nẹ̀ ene gi migile tile kwa kushaka shunda Allah to ai gaskiya ce ojo ce ma ai a ci biyu ma ya ojo ce ma subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم ارحمنا بالقران واجعل لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا